ohun tí a bá fi pamọ́ báyìí náà ló máa níyì ọ̀rẹ́ mi gbogbo nǹkan tó o bá fẹ́ ṣe máa kàn máa sọ fún gbogbo èèyàn káàkiri pé mo fẹ́ ṣe ilé mo fẹ́ da ilé mo fẹ́ ṣe irọ́ ohun tí a bá fi pamọ́ ló níyì jẹ́ kí wọ́n rí èsì kó tó sọ fún wọn má máa sọ fún wọn nígbà tó bá ṣẹ̀ṣẹ̀ ń pò pọ̀ jẹ́ kí èsì ẹ̀ jáde kán lè bẹ ìyá yòdùn eléyìí ni mo fi ń ṣe ìkíni káàbọ̀ fún gbogbo yín ní orí ètò ojúmọ́ ire lówùúrọ̀ yìí ó ní ti yín àtàtà ni òun náà ló wà lórí ètò ọmọ ọmọ ẹ̀kọ́ ọmọ gidigbó ọmọ jálẹ̀kùn ọmọ tó gbé sí lájọ obìnrin tó fi gúnyán jẹ dúdú yẹmí ti honey fingers worldwide anna babatunde ẹyẹ mi ò wá fi apá kan fò láàárọ̀ yìí Ah, tẹ́ bá ti rí mi tí mo wà níwà mọ̀ṣọ́ ẹ̀kẹ́ ti mọ̀ pé ọkọ̀ wà tó ń back me up kò yé yín. nígbà tí ẹ̀kan bá wò sùn tó bẹ̀rẹ̀ sí ní kíra ọmọ wa ọmọ ẹ̀kan èmi gan ọmọ what's up guy ọmọ what's up jí what's up wà ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ òun náà ni mo fi ń kí ah, tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ tológun tológun ní gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa wo ètò ojúmọ́ ire o yálà lórí fóònù yín ni o àbí lórí amóhùnmáwòrán òun lẹ ti ń wò wá ṣàlàáfíà òun la bá yín bí wà akínyẹmí ọmọ Johnson yín náà òun ló ń kí ọmọ tó fàn gidi mm-hmm. kí wọn sọ nǹkan lẹ́ẹ̀kan pé ohun tá a bá fi pamọ́ mm. òun ló níyì mm. èmi náà ní kí n kí ọ lẹ́yìn bẹ́ẹ̀ yẹn pé mm. àwọn àgbà bọ̀ wọ́n ní bíṣu ẹni bàtà àmọ́ dọwọ́ bò jẹ ni ó nídìí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ o ṣe é fẹ́ mọ̀dí abá ẹ mọ̀ later àwọn ṣàlàyé ètò ọ̀hún ṣe bẹ̀rẹ̀ ẹ a ṣe bẹ̀rẹ̀ sí welcome to ẹ sáà ká ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹ pé àwọn tó bá yẹ kí wọ́n wà nítòsí gbogbo àwọn tó bá yẹ kán rí gbowó ṣe ń lọ lórí Ojúmọ́ Ire ẹ pè wọ́n pé kí wọ́n súnmọ́ tòsí pé àwọn méjì tó fáyìn yìí wọ́n ti dé o á dókè lọ́hùn bá a bá wa padà dé ẹ dákun ẹ béèrè pé kí làwọn hmm. láti bí a lọ ẹ káàbọ̀ padà ojúmọ́ re lètò tó sì ń dé sí ojú amóhùnmáwòrán yín níbi tẹ́ ẹ ti ń wò wá ṣàlàáfíà náà la ṣì bá yín o ah. a ó ṣàárọ̀ kùtùkùtù báyìí àwọn ọmọ ti máa palẹ̀ wọn àbí kí wọ́n tiẹ̀ ti lọ skul báyìí mm. àwọn ọmọ mi ti dáná ẹ mm. ṣeun o ká máa kí àwọn ìyá wa ah. ẹ máa gbìyànjú. Ah. <laughs> ó gbà. ṣe é rí iṣẹ́ táwọn pípò yìí ṣe òkèrè o. òkèrè òkèrè láago mẹ́rin ìdájí wọ́n ti mm. jí pápápá mm. àwọn awẹ ṣọlá o wà lọ wẹ ọṣọ òní ńlẹ kó já máa búrò ẹ. ariwo yẹn tiẹ̀ máa ń pọ̀ gbà ah. èmi gan tó bọ́yà máa jókòó pé ah anna òun pariwo <laughs> òun pariwo. ọlọ́run tó wá fún àwọn ìyá kan lóhùn gooro ah. wọ́n á máa pèrun gan lé ọ̀kan àní mọ̀ pé wọ́n ń pèrun tó dáwọn ìyá bísí pẹ̀lú wa ni àwọn àní akínyìn o mm. ayìnyín alùyìnlọ́gbọ̀ ẹnu pé sàdánkátà kùn yín o ẹ kú iṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń tọ́jú wa lójoojúmọ́ àmọ́ òní lórí ojúmọ́ ire eh, iṣẹ́ ń bẹ ńlẹ̀ omi ń bẹ lámù ana bá ń rán wọn létí. ẹ eh, lọ́wọ́lọ́wọ́ báyìí ní orí ojúmọ́ ire báyìí báyìí báyìí ah, ìròyìn ayọ̀ lèmi máa ń pè é nítorí pé tíyàn bá réyàn tọ́yàn sọ́nà hmm. ó máa ń jẹ́ kí nǹkan rọrùn fún yàn èèyàn tó bá kàn déédéé bọ́ sọ́nà pé mo fẹ́ ṣe nǹkan báyìí tí ò dẹ̀ tí mọ bó ṣe yẹ kó ń ṣe ṣe àbọ̀nà tó máa gbé gbà ó máa ń lera díẹ̀. àwọn àgbàlagbà gan bọ̀ wọ́n ní wípé á béèrè ọ̀nà kì í ṣìnà wọ́n ní kì í ṣìnà bẹ́ẹ̀ ni hmm. bẹ́ẹ̀ ni. ọ̀pọ̀ nǹkan ló jẹ́ pé kájọ máa ṣíra wa létí inú hmm. báyìí ká mọ̀ ṣàlàyé fúnra pé hmm. wọ́n ṣe mistake yẹn o báyìí ni ó gbà o wọ́n gbà báyìí o ẹ wò pé gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí. wọ́n máa ní kí la fẹ́ sọ gangan gan ẹja sojú abẹ́ ń kó fún wọn. Hmm. ní orí ẹ̀rọ ayélujára ti gbogbo wa ẹ mọ̀ pé mo máa ń èmi máa ń fẹ́ràn láti máa ń sọ fáwọn èèyàn dáadáa pé ayé ti lu jára o ìwọ ló máa wá sọjú wa wò pé ah ibi tí ayé ń lọ yìí báwo lèmi ṣe máa rí tèmi mú báwo mo ṣe máa rí tèmi ṣe ń bẹ ní orí ìtàkùn ayélujára àwọn òwò tá a lè ṣe tó jẹ́ pé níbẹ̀ náà láti máa rí àwọn tó máa bá wa dòwò pọ̀ àwọn tó máa rajà àwọn tó tún máa tí wò fúnra ẹ gan máa tún wò pé àwọn eléyìí máa upgrade jù mí lọ àjẹ́ kí n tún tètè tọ́ mọ́ àwọn eléyìí irú kan tá a fẹ́ bára wa sọ ní èyí gangan nìyẹn. kó tó dìgbà tí wọ́n pe kámẹ́rà àásàn pé ká bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ èmi àtàrà àjọ ń fọ̀rọ̀ jomi tó ń bí bá rántí ó ní ah ọ̀rọ̀ data ẹ̀ mọ̀ ṣe bákan hmm. ọ̀rọ̀ dátà ẹ̀ ṣe bákan àwọn kan á jókòó lé wọn á máa complain lójoojúmọ́ ṣáà ní ah wọ́n ti lo dátà mi tán hmm. wọ́n ti lo dátà mi tán <laughs> nígbà ẹ̀ jókòó sí Instagram tẹ̀ ń wo Instagram ẹ̀ ń wo TikTok ẹ̀ mọ̀ pé hmm. dátà ní lọ ni ẹ̀ kí lẹ wá ń fi dátà yín ṣe gangan gangan tẹ́ ẹ bá ti ra dátà ok já èmi àti ẹ má jẹ́ kẹ́ anybody mo kí ló máa ń fi dátà ṣe ana ògbó ó yà sọ fákínyẹn kí ṣe <laughs> nígbà tó o bá fowó iyebíye ra dátà mm. àti jẹun gan yẹn ò ní lè jẹun wàá fẹ́ jáde wàá wò pé ah mi ì ní dátà wàá kọ́kọ́ ra dátà kó o tó wá bó ti fẹ́ bọ́ta ó yá kí ló máa ń fi dátà ṣe tó o bá ti rà níbi táwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé o lè máa ṣe lórí ìtàkùn ayélujára lójórí facebook ni o lójórí instagram lójórí twitter gbogbo àwọn ọbẹ̀ yẹn gbogbo ọbẹ̀ pátápátá làwọn èèyàn ti ń ṣòwò tí wọ́n ti ń bára wọn sọ̀rọ̀ tí wọ́n ti ń ṣe oríṣiríṣi ẹnìkan ní ah, fọ́gá lèmi kí lèmi fẹ́ ṣe lórí online kí mo fẹ́ ṣe lórí ọmọ nǹkan tó ń ṣe lórí online ṣáà wábì kan jókòó sí dáadáa tí ò bá yí ẹ pa àwọn tó jẹ́ pé wọ́n nímọ̀ wọ́n lóye pé ẹ wá jókòó bí ẹ bá ń gbọ́ o kí ni wọ́n ń sọ báwo ló ṣe lè wúlò fẹ́mi á wá kà bíi méní méjì mẹ́ta mẹ́rin márùn-ún kan àwọn iṣẹ́ tá a lè jọ ṣe lórí ìtàkùn ayélujára tó máa di pé a mọ̀ rí ajé a mọ̀ rí inú jẹun. àléèyàn kan tiẹ̀ sọ ó sọ bíi testimony ni ó ní èèyàn kan déédéé pé òun ẹ jọ̀ọ́ ṣẹ́yìn ilẹ̀ kinní kan kinní kan ẹ̀hún lẹ̀ máa ń ṣe jẹnẹrétọ̀ ẹ̀ ń tún jẹnẹrétọ̀ ṣe ẹ ṣe lè wá bá mi ṣe jẹnẹrétọ̀ mi ní kinní kan ó lò wá wò pé níbo ló ti rí nọ́mbà òun níbo ló ti rí òun ò ní business card òun ò ní nǹkan kan àmọ́ ó máa ń lọ sórí Facebook hmm. dáadáa ó lè ya fọ́tò ara ẹ̀ ìdí iṣẹ́ mi mú wa iṣẹ́ ìdí iṣẹ́ ni láti mọ ni lọ́lẹ̀ ó lè ya fọ́tò kó gbé sórí Facebook nọ́mbà ẹ̀ dẹ̀ wà ń bẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pè jẹnẹrétọ̀ kéékèèké ló ń ṣe jẹnẹrétọ̀ ńlá lẹni yìí pè fún hmm. ó dẹ̀ rí owó tó pọ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò tiẹ̀ mọ̀ pé jíjókòó tọkàn ẹlòmíà jókòó wákàtí méjì mẹ́ta ó sì wà lórí Facebook ó wà lórí Instagram ó ń waste data kọ́kọ́ data ń jó lọ lọ́fẹ̀ẹ́ ló fò hmm. ó ń jó àkókò àkókò ara tiẹ̀ bẹ́ẹ̀ ni nígbà míì ẹ̀wẹ̀ téèyàn bá wo fóònù wa yìí tá a bá wò jù iná tó wà lójú ẹ̀gán lè fúnyàn ní wàhálà ó tún ń dákún àìsàn fún ara ẹ tó bá ti pọ̀ jù ẹ mọ̀ pé gbogbo nǹkan tó bá ti pọ̀ jù kò dáa mm-hmm. eléyìí tó fi wá ń ṣe tó kàn ń ṣòfò gbogbo ẹ̀ dànù yìí kí ló dé tó wà sọ́dọ̀ owó kéèyàn sọ di owó nítorí ẹlòmíì àtúnṣe máa wò náà pé ntakínyẹmí ń sọgàn yìí ẹ ẹ ṣe tèmi o èèyàn lè sọ àkókò data tó ń waste fóònù tó ń lò o lè sọ di owó irú iṣẹ́ kú iṣẹ́ tó wù kó o lè máa ṣe ẹ mọ̀ pẹ́lú mi lè máa sọ pé àwọn tó ń ṣòwò báyìí ló kún orí Instagram àwọn tó ń ṣaṣọ aṣọ èmi mo rán o èmi mo ṣe kinní kan o àwọn onírun wọ́n wà lórí Instagram ẹlòmíà ní kìdí iṣẹ́ ọwọ́ lòun ṣe ohun ah, tẹ wọ́n bò tẹ̀ ṣe fẹ́ ó ta òun tóun fọlẹ̀ báwo ni wọ́n ṣe lòun ṣe fẹ́ ṣe sí orí ayélujára kíníkan kíníkan ẹ wò ó gbogbo ibi tí èèyàn bá ti dé àwọn ọ̀rọ̀ kan wà tá a máa sọ pé tó bá ti dé Rome ṣe bí ara Rome mm-hmm. nígbà tí àwọn èèyàn bá ń lo nǹkan ìwọ náà jókòó kò rò pé ọ̀nà owó ni máa gbà tí máa fi rí owó nídìí kìíní yìí ọ̀pọ̀ ìgbà lèmi máa ń ro nǹkan kan pé ó fẹ́ dàbí ẹni pé àwọn èèyàn máa ń kọ ìdàgbàsókè àbí ìtẹ̀síwájú ẹ̀já pé bẹ́ẹ̀ hmm. development hmm. advancement hmm. progress. ẹ àkọ́kọ́ ni pé tí nǹkan bá ti fẹ́ change tó bá fẹ́ yí padà tá a fẹ́ kó ní level ibì kan bọ́ sí level ibòmíì kò lè easy ó ní bó ṣe máa rí òótọ́ ọ̀rọ̀ tó dẹ̀ wá bẹ́ẹ̀ ni pé pàápàá jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà tí nǹkan kan bá ti bọ́ sílẹ̀ ní nàìjíríà báyìí pàá táwọn ọmọ nàìjíríà bá ti mú wọn á mú wọn á lò lò lò lò lò wọn á lò gidi. Ah. ẹ wá rí àwọn àgbàlagbà àwọn forty fifty sókè ọ̀pọ̀ wọn ló jẹ́ wípé àti lo fóònù àwọn fóònù ńlá tá a mọ̀ ń lò yẹn àti láti bọ́ sórí ìtàkùn ayélujára ó máa ń ṣe wọ́n bákan ó máa ń bà wọ́n lẹ́rù láti lò ẹlòmíà ní èmi ò kàn tiẹ̀ mọ́ lò ní o ẹlòmíà ní àwọn ọmọ kéékèèké ni wọ́n ṣe íńtánẹ́ẹ̀tì fún ẹlòmíà ní ẹ gbogbo àwọn ọmọ tó wà ń bẹ̀ àwọn ọmọ tó máa ń ṣíra lẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ ẹ wọ́n ní online ló wà sọ̀rọ̀ sókè ọ̀fẹ́ lóhùn nǹkan tó bá wo oníkálukú ló lè fi íńtánẹ́ẹ̀tì ṣe tó bá ti wà lọ́wọ́ ẹ̀ ẹ ó wá kú bẹ́yìn bẹ́ẹ̀ ṣe máa lo tiyín mo mọ àwọn èèyàn kan o tó jọ pé béèyàn bá jí láàárọ̀ báyìí nǹkan ẹyọ kan tí ọmọkùnrin yẹn máa ń gbé sórí ìlà ní gbogbo ìgbà ni kó máa fọnu. Mm. <laughs> kí èèyàn jí láàárọ̀ báyìí tó bá ti fẹ́ fọnu ẹ̀ á fi ọṣẹ tó fẹ́ fi fọnu á fi hàn fóònù á fi hàn kámẹ́rà á fọnu á palẹ̀mọ́ ó ti ṣetán nìyẹn bó bá tún dọ̀la yóò tún ṣe mí ẹ sà mm. ilé ìsèpolówó àmọ́ gbogbo ohun tó lù ẹ̀ bá ti mú hmm. lọ́kùnkúndùn hmm. lórí ìlà ó ní bí wọ́n ṣe é sọ ọ́ di iṣẹ́ hmm. á wàá gbìyànjú lónìí ká tiẹ̀ fẹ́ lójú díẹ̀ pé kílẹ̀ yín náà lè ṣe èmi á gbìyànjú àti sọ̀rọ̀ lórí Facebook màá sọ̀rọ̀ lórí WhatsApp gbogbo ala ń lo WhatsApp màá sọ̀rọ̀ lórí méjèèjì yẹn wípé báwo ni wọ́n ṣe ń lò tó lè dirú tó lè digba fún yàn àmọ́ ká tó débẹ̀ Anna ká tó ṣe bíi wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ ká lọ sókè bá a bá padà dé. Ah, ká tó wá lọ sókè yẹn tí wọ́n bá ti ń gbé Facebook tó ń gbé WhatsApp èmi máa sún wọn déèdì Instagram àti TikTok torí ní ní nígbà nígbà ṣe wà yìí nísìnyìí ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ní pé àwọn tó bá ti ń kọjá bíi ogójì ọdún sókè hmm. wọ́n máa ń sá fún ayélujára Facebook àbí kinní kan ní ọwọ́ tá wà yìí àwọn gangan ló wá tó wá fẹ́ máa lò jù báyìí hmm. ah! àwọn gangan ló fẹ́ máa lò jù báyìí ìyá mi eighty ó ń lo Facebook. kì í wá ṣe pé wọ́n ń lò náà. ṣé wàá rí lílò tí ibi tí ó ti wá ya èmi lẹ́nu tí mo fi mọ̀ ọ́ pé ó ń lò ó dáadáa ní pé àwọn ṣàwáwù wọn <laughs> ẹ̀rì wọ̀sán ọ̀pọ̀ra oh god ẹ wo a ní láti lọ sókè lọ́hùn nígbà bá ti padà dé a máa wá ṣí a ṣí gbogbo a máa ṣí orí aṣọ kúrò lójú eégún àwa kan gbogbo ẹ̀ désàlẹ̀ dòdòdò. àbọ̀ ojúmọ́ ire ni o ojúmọ́ ire ni ojúmọ́ ni o ojúmọ́ ni ilẹ̀ tó mọ́ mi lónìí o ojúmọ́ ni ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ ni <laughs> ẹ káàbọ̀ padà sórí ètò ojúmọ́ ire gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ re lọ́jọ́ èní máa jẹ́ fún wa gbogbo ọ̀nà tá a bá ti tẹ̀ báyìí pátápátá Elédùmarè á máa gbàbẹ̀ fún wa gbogbo ìdáwọ́lé wa pátápátá báyìí ó máa máa yọrí sí rere fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò ojúmọ́ lẹ́tò Ama Babatunde náà ló ṣì wà lórí ètò pẹ̀lú Akínyẹmí ohun tàdé ń bára wa sọ náà ni àwọn bá ṣe lè ṣe òwò ní orí ẹ̀rọ ayélujára tàdé máa máa bá òde pàdé àti ìrìn jìnnà Akínyẹmí. àti àti ẹ̀ tí ìdojú bẹ̀gẹ̀ àti eh. ìbẹ̀rẹ̀ sí ní sojú eh. abẹ́ ń kó eh. nǹkan tá a kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé fóònù tó wà lọ́wọ́ yín odidi ọ́fíìsì kan ni o fóònù tó wà lọ́wọ́ yín odidi shopping complex kan ni o kìí ṣe home theater, kìí ṣe sinimá tẹ́ gbélé tẹ́ mọ wo fíìmù bẹ́ẹ̀ nìkan irọ́ o odidi ṣọ́ọ̀bù òun ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ káwá tó lọ sókè lọ́hùn ẹ anna sọ pé àwọn àgbàlagbà tèmi rò wípé wọn ì tiẹ̀ ń lo ẹ ń lo social media wípé àwọn gan wọn ń lo bẹ́ẹ̀ jù báyìí ó ṣe mí bákan bákan lára that is to say àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tá à ń bọ̀ lẹ́yìn tá a bá mọ kinní ọ̀hún lò ó dà wọ́n tún gbà wọn lọ́wọ́. ká má tẹ̀ wá lọ́rọ́ wa sẹ́gbẹ̀ẹ́. wọ́n á tún wá mú wọn á tún gbà wá sẹ́yìn. ká má lọ́rọ́ wa sẹ́gbẹ̀ẹ́. táwa ló skul náà àwa méjèèjì wa. ah èmi ò ní gbà kan pé mi ló skul. àwọn náà ló sì máa ma jẹ́ old school ṣùgbọ́n nígbà tí ó máa dà ó máa dàbẹ̀ nígbà àwọn gangan ló wá ń lé wa léré nítorí pé tó bá tètè sùn wá bá ẹ wá fi ẹ́ lẹ̀. Hmm. Hmm. tó bá lo kàn dúró kàn dúró digbí tó o tètè múra kó múra sọ́ra rẹ kó gbéra kó gbé bọ́dì àwọn èèyàn á bá ẹ wọ́n á fi ẹ lẹ̀ hmm. ó ní ọ̀rọ̀ ilé ayé ta wà yìí wàá rí pé àwọn ọmọdé tó ń bọ̀ gan-an àwọn ọmọdé tó mò ń sọ kí ní kan Fákínyẹmí ká tó bẹ̀rẹ̀ ètò lẹ́ẹ̀kan pé àwọn ọmọ mi àwọn kọ́kọ́ wà tó yẹ kó máa ṣe lórí fóònù tí màmá wò pé kí lẹ wá dédì èmi tí mo ní fóònù kí lẹ ṣe débẹ̀ èmi tí mo ní fóònù gan mi ìtì tú iṣu désàlẹ̀ kòkò débẹ̀ rí hmm. èyí èyí ló jẹ́ ká mọ̀ pé ayé kọ̀ǹpútà la wà hmm. fóònù tó dì mọ́wọ́ tó rò bí ẹni pé hmm, ó ṣáà pé hello hello irọ́ o òun ni èèyàn kan fi ń jẹun àlẹ́ èèyàn kan sọ fún mi pé tí fóònù bá sọnù àbí tó bá bàjẹ́ ayé òun ti bàjẹ́. ìgbà wo lè pé gbogbo ayé wa. ah ó ní gbogbo nǹkan tó ń fi ń ṣe owó òun fi ń rówó òun fi ń mọ̀yàn òun fi ń ṣe kíní orí fóònù yẹn ló wà àwọn ẹlòmíín wà àwọn ẹmọ oríṣiríṣi fún olùtú wa wà nsìn ẹ máa rélè tó jẹ́ ń pé tẹ bá ṣe báyìí ó máa dàbí home theatre ni àwọn ilé tó yẹ pé ó máa dàbí pé laptop kan lẹ gbé dání gbogbo ẹ̀ oríṣiríṣi ló wà ọ̀nà tí ẹ fi wá máa ṣe òwò yín akínyẹmí sọ kínní kan lẹ́ẹ̀kan ó lóun máa fojojú kọ facebook hmm. àti whatsapp ó yá gbé wa débẹ̀. ṣe rí <laughs> ẹ bọ̀dá kan wà tí wọ́n ń pè ń bọ̀dá mark eh. mark zuckerberg bọ̀dá ni o <laughs> bẹ́ẹ̀ bá gbà fún pé bọ̀dá ni wẹ́ ó kù sọ́wọ́ yín àwọn bọ̀dá ni àwọn wọn wá dá mẹ́ta lẹ̀ mẹ́ta ló ní whatsapp àwọn wọn ní facebook tí wọ́n ní instagram. Hmm àmọ́ ṣe wá rí whatsapp yẹn jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lórí whatsapp ọ̀pọ̀ wa kàn wò pé whatsapp yẹn nígbà tí wọ́n bá kàn send text message kákan máa fi message ránṣẹ́ síra wa òun nìkan ni ṣùgbọ́n kinní yẹn ṣiṣẹ́ jù bẹ́ẹ̀ lọ o wọ́n tún wá ní whatsapp wọn pín sórí ìṣù méjì ọ̀nìkan whatsapp business hmm. ìkan ìkan nọ́mà hmm. ṣó wá rí whatsapp business yẹn ẹni bá ń ṣe business tó bá jẹ́ pé ó ń tajà àbí bóyá ẹ̀yin kàn ń ṣe nǹkan ẹ̀yin òun kì í ṣe pé ẹ̀yin ń fáwọn èèyàn ní kátàkárà bóyá àwọn bó ṣe sọ lẹ́ẹ̀kan àwọn dry cleaner mm. àwọn tí wọ́n bá àyàn tún lè ṣe tí wọ́n ń ṣe oríṣiríṣi tí bí fóònù ń bẹ lọ́wọ́ yín mm. bẹ́ẹ̀ bá ń lo whatsapp ibì kan wà níbẹ̀ tí wọ́n ń pè ní catalog àwọn nǹkan tẹ̀ ń pèsè pátápátá gbogbo ẹ̀ ló yẹ kó síbẹ̀ tó jẹ́ pé táwọn èèyàn bá ti gbé fóònù báyìí tí wọ́n bá ti tẹ nọ́mbà yín pẹ́ńpẹ́ńpẹ́ńpẹ́ wọ́n bá ti lè ṣí gbogbo àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe pátápátá òun ló ti wà ń bẹ̀ àwọn tó fẹ́ bá yín sọ̀rọ̀ ti mọ̀ wípé ẹni mo fẹ́ bá sọ̀rọ̀ yìí o sàn án bísínẹ́sì la fẹ́ sọ àwa tójọ́ kò sógun à ń gbádùn yín bẹ́ẹ̀ o à ń gbádùn yín ẹ mọ̀ gbádùn mi ẹ múṣẹ́ wá kájọ fiṣẹ́ bára wa ṣe ni àwọn èèyàn fẹ́ post status sórí WhatsApp ń gbà mí ẹ̀ kàn lọ́ máa gbé ẹ kọ́mẹ́dì àwọn èèyàn kan ẹ máa gbé wá ẹ máa kó píṣọ àwọn tí ò yẹ gbé ẹ kàn máa lò èmi ò ní ẹ má wá post àwọn èèyàn o hmm. kí ló ṣọjà àtìyín tẹ́ ẹ máa post yẹ. Hmm. Hmm? wọ́n ní alágbẹ̀dẹ tó ń lure lójú kan báyìí wọ́n ló ní nǹkan tó fẹ́ mú jáde ńbẹ̀ bó o bá jí láàárọ̀ yìí tó o pòsì ọjà ẹ gbódọ̀la tó o pòsì ẹ̀ náwó ẹ̀ open for business tó dọ̀túnla tó o tún tún pòsì ńgbà ó bá yá gbogbo àwọn tó bá ń wo status ẹ̀ pátá ni wọ́n máa ti mọ̀ pé ẹni ọjà ní ń tà ẹja okú bá ara jà hmm. àmọ́ gbà tí wò bá ṣe tiẹ̀ bẹ́ẹ̀ hmm. ó dáa ẹ sáà mọ́ mú WhatsApp yín ẹ máa fi kí àwọn èèyàn kẹ́ ẹ máa fi bú àwọn ẹlòmíì bẹ́ẹ̀ ọkọ̀ ẹ bá ti wá bá àjà ńlẹ́ báyìí orí WhatsApp. ah orí status lẹ ti máa rí. Oh, bọ́mọ ẹ̀ bá ṣẹ́nu lé orí WhatsApp ni straight hmm. eh, nǹkan tí wọ́n fi WhatsApp ṣe kánú hmm. eh, lóòótọ́ mo lè fi bá Anna sọ̀rọ̀ pé dákùnso ti dé o ibo ló wà o èèyàn wà àmọ́ pé a fẹ́ tajà a rajà iṣẹ́ tó yẹ ká máa fi whatsapp ká máa fi ṣe nìyẹn ìyẹn bẹ́ẹ̀ ọlọ́run púpọ̀ ṣèbí whatsapp bí n bá gba nọ́mbà ẹ̀ mi ì lè ní whatsapp ẹ lọ́wọ́ àmọ́ facebook kò sẹ́nikẹ́ni tí ò lè kò sẹ́ni tí ò lè wá ẹ̀ kàn gbogbo èèyàn báyìí ló lè wá ẹ̀ kàn gbogbo èèyàn ló lè di send di friend request sí ẹ pé mo fẹ́ di friend yẹ by first by five bọ́ọ̀ tí ẹ di friend yẹ ń kọ́ bó o bá post nǹkan tó ń ṣe sórí ayélujára àwọn èèyàn á súnmọ́ ẹ wọ́n á bẹ́ẹ̀ dòwò pọ̀ wọn á bẹ̀ ẹ̀ rajà wọn á pàdé àwọn akẹgbẹ́ ẹ̀ gan tẹ ẹjọ́ ń hmm. tajà ẹ̀ pàdé ara yín lórí ìlà gbogbo yín á jọ kọ́ ọmọlùpọ̀ bọ́ àmọ́ wọ́n ní tẹ̀yìn bá ti dé whatsapp tí ẹ bá ti dé facebook tí mi tiẹ̀ láìkí máa post hmm, hmm. wọ́n ní mi láìkí máa post mi kàn máa ń lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ nǹkan táwọn èèyàn ń ṣe ni ẹ lọ́ ń wòran ó dáa. <laughs> kí ni kan wà tí wọ́n ń pè ní sponsored ads. ìyẹn tó wà. tí ẹ bá ti mọ̀ pé ẹ ní nǹkan gbòógì tí ẹ fẹ́ ta pàṣẹ owó pàṣẹ iṣẹ́ o hmm. ẹ mọ̀ pé owó wà owó ní ẹ ní nǹkan tẹ̀ ń ṣe káràkátà mo ń ta kìíní iṣẹ́ ni pé mo ní iṣẹ́ tí mo lè ṣe bíá mo lè rán aṣọ fún ẹ mo lè bẹ́ ẹ ṣerun àwọn yẹn ni iṣẹ́ ni olóyìnbó ń pè ní services àwọn kankan wà tó ń pè ní sponsored ads tẹ́ ẹ lè ṣe lórí Facebook lórí Instagram kódà wọ́n ń ṣe ní TikTok kódà wọ́n ṣe ń WhatsApp. WhatsApp gan wọ́n ń ṣe o gbọ́dọ̀ mọ̀ ọ́ lò ní owó kékeré náà dẹ̀ fi ń ṣe ṣùgbọ́n ṣó rí kó tó sọ pé o fẹ́ máa lo sponsored ads o gbọ́dọ̀ ti ṣe page, ẹ ní orí Facebook àbí Instagram àbí TikTok WhatsApp kó ti dúró dáadáa tó bá mọ nǹkan tí Yorùbá ń pọ̀ pé o tó ní tí Yorùbá ń pè ní nǹkan tó wá ti pé o dúró déédéé hmm. látòrí irú orúkọ wo ló ń jẹ́ ó ṣe pàtàkì. ẹlòmíì ìjẹ́jà fi honey fingers ṣe example báyìí honey fingers lórúkọ business yẹn ṣùgbọ́n lórí Facebook ẹ wá lọ kọ ọmọ tó dùn. ẹlòmíì àti ẹ̀sùn spẹ́ẹ̀lì orúkọ ẹ̀ ẹ̀ nílé bá pè é. ẹ̀ nílé bá pè é ọmọ ọmọ ọmọ ọmọ tó dúdú rororo bíi ṣé yẹn ni àwọn èèyàn fẹ́ báwọn èèyàn bá tẹ̀ wá fẹ́ wá ẹ bóyá èèyàn kan rí ah mo láṣọ tó tó wọ̀ yóò máa dá ah ní fingers ló ràn ah ó wá bẹ̀rẹ̀ sí ní wá ní fingers káàkiri ó wá báwo ló yẹ fẹ́ fi ah ní fingers àti ọmọ tó dùn para wọn kọ̀ báwo ló ṣe fẹ́ gbéra wọn hmm. yẹ̀ wò hmm. o gbọ́dọ̀ kọ́kọ́ ní péjì ẹ ti ṣe orúkọ tó o máa sọ péjì orúkọ táwọn èèyàn máa fi wá ẹ tó fi máa mọ̀ pé ẹni tí mò ń wá rè fún irú iṣẹ́ báyìí àbí fún irú òwò báyìí nígbà tó bá ti ní orúkọ tó dáa ìsàlẹ̀ ibi ibi ibi ibi kan máa wà tí wọ́n máa ń sọ pé kò ṣàlàyé ara ẹ̀ ṣàlàyé iṣẹ́ tó ń ṣe síbẹ̀ à ń taṣọ ni o à ń ta bàtà ni o à ẹ̀ṣọ́ ara là ń tà o à irun làwa ń ṣe o à irọ́ o àwa ń ṣe digital services ni o graphics designer lèmi o wàá ṣàlàyé ẹ̀ síbẹ̀ tó jẹ́ pé èèyàn tó bá lọ sí ojú awé ẹ̀ á ti mọ nǹkan tó ń ṣe láì bí ẹ léèrè kankan. kódà o tún lè kọ iye tó ń ṣe é tó o bá fẹ́ tojọ́ jù hmm. mi ò fẹ́ tojọ́ o ẹ jẹ́ nǹkan ẹgbẹ̀rún mẹ́wàá ni kinní yìí o ẹ̀dínyàn bá ti post. bẹ́ẹ̀ bá ti rí ẹgbẹ̀rún mẹ́wàá ni ẹ lè wá máa rò mí lẹ́jọ́ hmm. <laughs> ẹgbẹ̀rún márùn-ún lélẹ́yìí o bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ má rò mí lẹ́jọ́ ẹ ṣáà mú wá gàwúrí gàwó náà ni ẹjẹ́ àfikínní ọ̀hún sí hmm. ẹjọ́ sì ń bẹ tá a fẹ́ tò torí àti ìbákinní ọ̀hún débi tó lápẹ̀rẹ̀ lọ́kàn tèmi àmọ́ ẹjẹ́ ń túra káàdì ẹ̀ ó dà bí n bá ti lè jó n bá jó tán mi n bá padà dé àmọ́ bí tèmi bá ti ń jó wọ́n máa ń bomi tòsí mi wọ́n máa ń bomi tòsí mi mo fẹ́ jó díẹ̀ ẹja dúkì lọ́hùn ká lọ fura ká bá bá padà dé àtúmọ̀ tẹ̀símọ́ síwájú ojúmọ́ rẹ ó ń tẹ̀síwájú. ẹ káàbọ̀ padà sí orí ètò ojúmọ́ rẹ mo lérò pé a ti dárayá gágágágá nígbà tí a lọ ní ẹ̀ǹkan yẹn a ti wá padà sórí ètò àmọ́ fún àǹfààní àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ohun tí à ń bára wa sọ náà ni ọ̀nà tí a lè gbà láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní orí ayélujára láti pé ká fi ṣe òwò ká fi bá òde pàdé òun náà là ń bára wa sọ kí n kọ́kọ́ sáré bá wọn dà látòkè désàlẹ̀ kó tó di hmm. pé a ti wá tẹ̀síwájú àwọn ohun tá a ti sọ náà ò tí ì pọ̀ ṣùgbọ́n àwọn èèyàn ti ń mu lọ́kàn léjèèjì wọ́n ti ń tètè kó jẹ rush rush ohun tí a ti bára wa sọ náà ni àwọn ọ̀nà tí a lè gbé gbà ní orí Facebook whatsapp instagram pàápàá lórí tiktok gan bí a ṣe lè pa owó ní orí ẹ̀ lórí gbogbo nǹkan tí a ṣe pátápátá alákọ̀ọ́kọ́ ni pé a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ètò ojú awé wa léyìí tá a mọ̀ sí page a gbọ́dọ̀ ṣe ojú awé yẹn kó ṣeé wò káwọn èèyàn tiẹ̀ lè wò pé òkè tí máa dojú ojú awé yìí nǹkan báyìí lẹ́ni yìí ṣe àti goal tí ì ṣe pé àmúlùmálà àbí kinní kan Anna Babatunde ló ṣì wà lórí ètò pẹ̀lú Akínyẹmí bá a ṣe ń sọ̀rọ̀ ìtàkùn ayélujára ẹ jẹ́ máa rán yín létí pé ẹ lè wò wá lórí gbogbo ìtàkùn ayélujára pátápátá látòrí Twitter Facebook YouTube Instagram gbogbo ẹ̀ pátápátá òun náà lẹ́ẹ̀tì bá Orísun TV ẹ wà rí pé àwa gan àkẹrẹ ẹni àwa gan sún àsùn ẹ̀yin náà ó wá yẹ kẹ́yìn náà sún báwa náà ṣe ń sún hmm. ṣé ẹni bẹ́ẹ̀ ṣe gbé fóònù dání tẹ̀ ń wò wá yẹn aláìkí ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ẹ̀yin náà ẹ ṣe kinní kan sẹ́gbẹ̀ẹ́ ibì kan tẹ́yìn náà wọ́n á fi máa pa ṣéǹjì wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ́ ẹ̀ mọ̀ fi pa sápò anna àti sọ́ọ̀lẹ̀ kan pé téèyàn bá ṣí péèjì ẹ̀ báyìí orúkọ tó o fẹ́ jẹ́ ó ṣe kókó hmm. ẹlòmíà lòun jẹ́ yínká hmm. yínká tó yẹ kó yí í ń kíyá yínká àwọn arí y e a n c h ẹskíìsà ẹskíìsà orúkọ kílẹ̀ ń jẹ́ gan gan gan orúkọ wo lẹ̀ ń jẹ́ orúkọ táwọn èèyàn máa pè é táwọn pé orúkọ tó ń jẹ́ ní tẹ́ ẹ bá wà lọ ṣókótó kẹ́ ẹ wà lọ kútúgbèjì orúkọ tẹ́ ẹ bá ń bẹ̀rẹ̀ ó ṣe pàtàkì nǹkan míì tó wà ní pé ẹni fẹ́ ṣòwò tó fẹ́ pa owó ó yẹ kán ti mọ̀ wípé iṣẹ́ gidi ni hmm. nǹkan tó yìnbọn ń pè ní serious business ó wà ní fọwọ́ yẹpẹrẹ mú hmm. tó bá yẹ kí o jí làárọ̀ tó ti mọ̀ pé ọ́fíìsì ẹni tó bá ti jí làárọ̀ bá yẹ kó o tó ọjà sórí igbá láàárọ̀ kùtùkùtù kó o tó lọ ṣe nǹkan míì sáré bọ́ sórí ibẹ̀ náà sáré tó ọjà ẹ̀ sí orí igbá. Hmm. ẹlòmíì ó ti ń yí wọn lórí o pé báwo ni mo ṣe máa tó ọjà sórí igbá lórí Facebook. ṣé o mọ nǹkan tí wọ́n gan fúnra ẹ sọ níbẹ̀rẹ̀ ni hmm. o ní ẹni tún jẹnẹrétọ̀ kéékèèké eh. ṣe á wá yára ẹ̀ níbi ó ti ń ṣiṣẹ́ a gbé e sórí mm-hmm. ìtàkùn mm-hmm. Facebook àwọn mm-hmm. èèyàn mọ̀ wò ń bẹ̀ ẹ̀ látòrí jẹnẹrétọ̀ àbẹ̀tà pass my neighbor tó ń bẹ̀rẹ̀ fà báyìí ó wá délé tóun náà wá ń bá wọn tún kọ́kọ́rọ́ ní jẹnẹrétọ̀ ah. oníkọ́kọ́rọ́ sí báwọn èèyàn bá ti wá ẹ dé ṣọ́ọ̀bù tó o bá ti bá ẹ tó o ṣí ṣọ́ọ̀bù lẹ̀ tó gbé bọ́gláríìtì tó padà lọ́lé lọ tó o ti bá ẹ bẹ̀ wọ́n á lọ ṣọ́ọ̀bù ẹlòmíì. bẹ́ẹ̀ni. ibì kan tí wà lórí Facebook tí wọ́n ń pè ní the market. Mm. wọ́n ṣe ibẹ̀ yẹn tó jẹ́ pé ọjà nìkan ni wọ́n ń tà ń bẹ̀ mm. oníkálukú lè lọ bẹ̀ shopping complex ni ṣáà gba ṣọ́ọ̀bù tiẹ̀ síbẹ̀ kó o ṣe lọ́ṣọ̀ọ́ hmm. bó o ṣe fẹ́ kó o ṣe rí kó o dẹ̀ kọ́ iye ọjà tó ń tà kó gbá àwọn àwòrán àwọn ọjà ẹ̀ síbẹ̀ o ti ṣí ṣọ́ọ̀bù ó kéré o ti ṣí ṣọ́ọ̀bù dẹ́wọ̀n pé lè yàtọ̀ sí àwọn tó yẹ pé ká sọ pé wọ́n pa àwọn kan ní social media influencers àwọn tí wọ́n jó lórí tiktok àwọn tó máa ń lọ sórí instagram yẹ pé ẹlòmíì á ní oúnjẹ nìkan lòún wá sè lórí instagram mi ò tiẹ̀ tí ì sọ àtàwọn yẹn báyìí o eléyìí tó ń ṣe àǹtí kẹtìrà eh, ẹ ǹlẹ́ wọ́n ní tẹ̀yìn bá ti dáná tán bọ̀dé èmíkà lẹ̀ máa ń gbé e fún mm. bọ̀dé èmíkà wà máa ṣe fídíò yóò máa fi hàn àwọn èèyàn pé èmi náà jẹ oúnjẹ gidi ẹ̀sà ẹ̀yin náà máa post picture oúnjẹ yín ẹ máa post fídíò oúnjẹ yín nǹkan tí wọ́n ń pè ní kéèyàn tó ọjà sórí igbá lórí ìtàkùn ayélujára òun nìyẹn. Mm. èèyàn kan sọ kinní kan láìpẹ́ yìí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe ó jọ pàtàkì lójú mi ẹni yẹn sọ pé àwọn tí ó ń fi iṣẹ́ ránṣẹ́ sóun lẹ́nu ọjọ́ mẹ́ta yìí jù lọ láti òkè òkun ni. kódà wọn á ti láwọn táwọn ò mọ̀ rí ni wọ́n ń rajà. bẹ́ẹ̀ ni láwọn tí ò tiẹ̀ mọ̀ rí rárá tí ò ṣe kí ló dẹ̀ ṣe ó kàn ṣe sponsored ad ẹ̀ǹkan hmm. ẹ̀ǹkan ṣoṣo àmọ́ mo sọ kíní kankan tó lọ sókè lọ́hùn lẹ́ǹkan mo ní pé kó tó sọ pé o fẹ́ lọ pé ìdí o fẹ́ ṣe ìpolówó ọjà lẹ́yìn tó ń pè ní sponsored ad o gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ kí péjì ẹ kó ti dùn ún wò ó dángájíá àwọn nǹkan tó mọ̀ ṣe at least kéèyàn dé péjì ẹ kó máa scroll báyìí kó máa scroll báyìí kó máa róríṣiríṣi kó máa róríṣiríṣi kò ṣe kókò débẹ̀ kó rẹ èèyàn kan kó wá wò pé ah, èèyàn kan kí ni because àwọn èèyàn fẹ́ràn ntọ́lóyìnbó ń pè ní varieties àwọn èèyàn fẹ́ràn pé kó rí oríṣiríṣiríṣiríṣi ah ilé yìí ah ilé náà ti dá ah, mo tún láìkè ilé náà ilé ah, dẹ́ fáyọ èwe ilé nìkẹ́ fún mi àìwò ah, mi tẹ̀ wá mọ èyí tí mo fẹ́ mọ̀ ó ti ṣe kàmìkàmì kàmì nǹkan tó máa ń da nìyẹn bó ṣe gbọ́dọ̀ jẹ́ kí ojú awé ẹ̀ kó rí nìyẹn nígbà tí èèyàn kan ń béèrè lọ́wọ́ èèyàn kan ló sọ sórí yẹn fún mi pé wọ́n ní ẹ̀ẹ́dẹ̀ mi ẹ̀ẹ́jọ èèyàn tó mọ kíní yìí ṣe wá ní òun mọ̀ ṣóyà ẹ send pictures sí mi ìyẹn ní ẹ má wulẹ̀ ṣíra yín wà lẹ́ ẹ̀yìn kan lọ sórí péèjì ah, mi ọmọ buga ó fọ lẹ́nu ó fọ ah, ó fọ yamayama ó ní ẹ kàn lọ sórí péèjì mi ẹ ẹ lórí Instagram ẹ lọ sí àti kìnnì kan kìnnì kan woman yẹn dẹ̀ lọ síbẹ̀ ó kàn tẹ̀ kìnnì yẹn lórí fóònù ẹ lọ sí ẹ̀kẹ́sẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ah, ẹ̀yin lẹ́sẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ni iṣẹ́ mi ni ẹ̀yin lẹ́sẹ̀ ó wà jọ bàtà tẹ́ wo ẹ̀yin náà ni ẹ wò ní lójú ẹsẹ̀ ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń sọ kinní kan pàápàá àwọn ẹlẹ́sìn eh, kìrìsìtẹ́nì ìgbàgbọ́ ni ohun ìjẹ́rìí ohun tí à ń retí ohun tá à tí rí you know nǹkan tí tó o tiẹ̀ tó o rí tó o rí tó dẹ̀ hmm. dédé gbàgbọ́ wàá ti rí àwọn àmì kankan pé ẹni yìí so o mọ kinní kan ṣe àwọn èèyàn tún wá gbọ́n láwọn tó smart dáadáa kan wà tó jẹ́ pé àwọn kọ́ ló ń ṣe kinní yẹn ṣùgbọ́n wọ́n mú àwọn tó mọ kinní yẹn ṣe. àwọn ni alágbàtà. Ah, àwọn lọ kó gbogbo kinní yẹn máa ẹyẹ ṣáà máa ṣe ẹṣẹ kó pọ̀ àwọn abẹ́rẹ́ sí ní tó àwọn afun ní orúkọ tí wọ́n àwọn abẹ́rẹ́ sí ní ṣe. iṣẹ́ kan nìyẹn. nígbà tó bá rí eyín lè ṣe kinní yẹn àyíṣẹ́ mi ni kí ló dúkù ṣé bọ́ọ̀lù bẹ́ẹ̀jì wọn ló ti bá. kí ló dúkù àwọn kan tiẹ̀ tún wá ń ṣe é sìn tó yẹ pé wọ́n máa ṣe chinchin wọ́n á dín chinchin ilẹ̀ wọ́n á fi nylon wọn ní forúkọ sí wọn níbi gangan fúnra wọn ni wọ́n tún máa ń ṣèpolówó ẹ̀ lórí ìtàkùn ayélujára pé ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ẹ mọ̀ ọ́ tà ẹ wá rà lọ́wọ́ tiwa lówó belenja ẹ lọ forúkọ tó bá wù yín ẹ lọ́ọ́ fi sí kẹ́ ẹ mọ̀ tà lórí péjì tó wá tó nira ni tó nira ni. àyè wa dà fẹ́ tí ò ríṣẹ́ ṣe o. kò síṣẹ́ kò síṣẹ́ ń lóye kò síṣẹ́ ń lóye kò síṣẹ́ ń lu bo a mọ̀ pé òṣìṣẹ́ ń lu àmọ́ iṣẹ́ ń bẹ lórí ìlà ìyẹn ò ṣáà ṣe ìlú yìí àbí ìlú yìí náà ni orí ìlà wà ẹ <laughs> bọ́ sórí ìlà kẹ ẹ wá nǹkan tí wọ́n ṣe àwọn àwọn òkè kì í ṣe àwọn àgbàlagbà ló pòwe lè àwọn Gen Z wọ́n pòwe kan wọ́n ní ẹni tí ò bá sùn òun ló máa ń sún you get hmm. ẹni tó bá ẹni tó bá dẹ̀ ń wówó wọ́n ní kì í pa dátà ẹ báwọn owó bọ́ ṣe pa owó yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìyẹn hmm. tẹ́yìn bá understand díẹ̀ kẹ́ ẹ decode díẹ̀ hmm. ó mo ṣe sọ ń bẹ̀rẹ̀ pé ẹ tètè pé gbogbo àwọn ará àdúgbò yín tó bá yẹ kí wọ́n gbọ́ nǹkan tí à ń sọ yìí káwọn náà lè jàǹfààní ẹ̀ àkọ́kọ́ tá a ti kọ́kọ́ sọ fún yín ṣe rí péèjì yín bóyá lórí whatsapp bóyá lórí instagram bóyá lórí facebook ẹ jẹ́ kó dùn kó ṣe é wò hmm. kó dángájíá dáadáa ẹ fúnra yín lórúkọ tó dáńtọ́ tó ṣe é pè lẹ́nu sóyè yín àwọn tá a bá ti wá jọ ṣe lẹ́ṣọ̀ ilé tá a bá ti jọ páàsì tó jẹ́ pé inú yín dùn sí nǹkan tá a jọ ń ṣe ẹja lọ jókà jọ ṣe prince lọ ó single ó single <laughs> ìyẹn ni pé àti graduate abọ́ sáwọn dá kíláàsì nìyẹn àti hmm. ìlọ o ojúmọ́ ire ó sì ń tẹ̀ síwájú lórí Orísun ẹ ṣe ẹ kú jókòó o orí pé ẹ ti jó jó jó ìyá wá sí ìyá wá sí ó tó wọ́n ti paná orin ẹ jókòó ẹ jókòó bórí bá dùn ìwọ̀nba lèèyàn ń gbádùn ẹ mọ́ ojúmọ́ ire lètò tó sì ń tẹ̀ síwájú látòrí Orísun àwọn òsùn lórísun náà ló jẹ́ àmọ́ tẹ̀síwọ́ wájú ní gbogbo ìgbà bẹ́ẹ̀ bá ti rójú Annie ẹ ti mọ̀ wípé ah ọwọ́ ìtọ́jú ń bẹ lára arábìnrin kì í ṣe kékeré o Ondo lọkọ Ìjẹ̀ṣà. Ah, ló bá orí Akínyẹmí ti ń wú ẹgbà mí ẹgbà mí. ẹfẹ wa ọmọ ilẹ̀ olùjì ilẹ̀ olùjì òkè gbó ọmọ olùjì òjẹ̀fọ̀n ọmọ olújú ò jẹ́ fún ọ pé ah mi lè ṣèdè ìlú mi mọ̀ sí o. ọmọ amúlà mójú ṣọ̀bẹ ọ̀bẹ wúlí ìṣúná òbí oh bọ́. Oh oh orí mi fẹ́ máa wú fúnra mi bọ̀ mo ti màsáàjì ẹ̀ kó má lọ expand. <laughs> gbogbo àwọn ará ẹ̀kí mọ̀ ògbóǹdó mo kí yín o alẹ́ o mo kí n tẹ gbogbo bí tẹ bá wà mo kí yín dáadáa gbogbo ọmọ kóòtù òjìrè pátápátá náà mm. mo kí yín pátápátá wípé ẹ kú ìgbádùn ojúmọ́ rẹ ní gbogbo bí tẹ bá wà pátápátá o mọ̀ pé ẹ ti ń múra àti bọ́ sẹ́nu iṣẹ́ àwa náà ò ní pẹ́ kúrò lójú àmóhùnmáwòrán yín kẹ́ lè rí tajé kẹrí mú ṣe mo rò pé ẹ ń gbádùn gbogbo bá a ṣe ń mú kinní ọ̀hún wá fún yín lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ nínú ọ̀rọ̀ tí o sọ lẹ́ẹ̀kan pé báwọn èèyàn ṣe ń lo ìtàkùn ayélujára àti bẹ́ẹ̀ nìkan ṣe sọ wípé kí wọ́n lọ wo péèjì ọ̀hún mm. ah, kíni yẹn máa ń dùn ah. wọ́n á bèrè lọ́wọ́ pé ibo ni kí wọ́n á ní ẹ lọ wo péèjì mi at mm. ah, ó máa ń jẹ́ wọ́n fún yàn ní ìró. Oh. <laughs> bẹ́ẹ̀ ni wọ́n ṣe fẹ́ fún ọ̀rẹ́ mi kan níṣẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àmọ́ kò tí ẹ wá ṣe pé òun mọ̀ọ́mọ̀ o wọ́n ní àwọn amòòkùnṣèkà tí wọ́n máa ń bẹ lórí ìlà tó jẹ́ pé àwọn àmọ́ já àkáǹtì alákáǹtì gbà mm. tó bá ti di bó ti ń ṣe dáadáa wọ́n á já gbà wọ́n á wọ kúrò ńbẹ̀ kò ní lè ráyè lò mọ́ lẹ́nìkan wọ́n fẹ́ fún níṣẹ́ MC ní kò pẹ́ kò pẹ́ yìí wọ́n bá ní ah a fẹ́ wo àwọn iṣẹ́ tẹ̀ ti ṣe tẹ́lẹ̀ o mm. ẹ fún wa o bá ah olómi fẹ́ bọ́ lójú òun hmm. ó nítorí wípé ṣé ni òun kàn rántí pé ṣe ló yẹ kóun sọ fún un pé ẹ lọ sí péèjì mi kẹ́ ẹ lọ wò mí bẹ́ẹ̀ o hmm. ó ní àmọ́ wọ́n ti gba kinní yẹn lọ́wọ́ òun ah. òun ò lè rà káàntì òun mọ́ hmm. ìyẹn náà ṣeé ṣe torí bí nǹkan bá dáa dáadáa ó ní wọn láwọn àléébù kéékèèké kan tí màá tẹ̀lé ẹ̀ òun fẹ́ ní kí n tètè fi kí n bùn yín kí n sáré já yín pẹ́rẹ́ pàkọ́ ó ṣeé ṣe o káwọn kan rí i pé ẹ̀ ń ṣe dáadáa lórí ìlà mhm. kí wọ́n fẹ́ já iṣẹ́ òun gbà mọ́ yín lọ́wọ́ ó ṣeé ṣe kí wọ́n rí i pé àwọn oníbàárà yín ti ń pọ̀ àwọn tí wọ́n ń bá yín sọ̀rọ̀ pé wọ́n ti pọ̀ lórí ìlà kí wọ́n fẹ́ já àgbà mọ́ yín lọ́wọ́ hmm. ṣe é nítorí eléyìí òun ni mo ṣe máa kì í lọ pípé gbogbo àwọn nǹkan tẹ́ fi ń ṣe ohun àmúṣagbára bí àwọn pin yín àwọn password yín email, yín mhm. ẹ máa tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ya fọ́tò gan àwọn nǹkan kan wà tẹ́ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kó máa wà ń tòsí tẹ́ ẹ bá ń ya fọ́tò tẹ́ ẹ fẹ́ post torí wọ́n ti mọ̀ pé ó ṣeé ṣe o àwọn èèyàn fẹ́ mú password wọn ni date of birth ẹ ló máa fẹ́ lò àbúrúkọ àkọ́bí ẹ ló máa lò. ṣé ọgbẹ́ ńgbà tá a máa bẹ̀rẹ̀ ètò mo ní pé ohun tá a bá fi pamọ́ òun ló ń ní yìí hmm, hmm. níta bá fi pamọ́ ló ń ní yìí. àgbọ̀n onítán lórí <laughs> ẹ jẹ́ ìdàgbà ọmọ kékeré ni mí o ọmọ kónkóló ara mi níta bá fi pamọ́ ló níyì àwọn pins yín password yín gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ fi pamọ́ má wàá trust èèyàn kan hmm. ọmọọṣẹ́ mi ni òun ló ń bá mi dúró sí ṣọ́ọ̀ kó sáré tẹ̀. òun ló ń bá mi bá àwọn kọ́sítọ́mà sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ wà careful then nǹkan kan tí mo tún wá fẹ́ sọ ni pé tí péjì yín bá ti ń dàgbà tó ti ń grow dáadáa ẹ backup. Hmm. <laughs> ó ní nǹkan tó ń pè ní backup page ẹ tún ṣì mí tẹ a máa kó gbogbo nǹkan tẹ̀ ń ṣe ní méjọ kìíní ẹ máa kó síbẹ̀ ẹ máa kó síbẹ̀ torí ọjọ́ àábà mọ̀ ẹ wo ẹ ó kò kò ń pọ̀ kò ń dùn àbí báyìí náà bẹ́ẹ̀ ṣókí báyìí náà lọ́bẹ̀ oge ní bí Yorùbá máa ṣe ń sọ á ti sọ ọlọ́gbọ́n lómi àgbọ́ àwọn ọmọràn kò yé yín ṣe bọ́fẹ́ là ń kọ́ wọn báyìí bọ́fẹ́ ni tẹ́ bá ti mọ̀ pé kò yé yín ẹ máa bọ̀ lórí page mi mi ní gbowó púpọ̀ lọ́wọ́ yín master class màá wá kọ́ yín master class ẹ jẹ́ àwò pé àwọn oríṣiríṣi àwọn ìròyìn tá a rí gbámú lórí ìtàkùn ayélujára bó ṣe lọ ní kò pẹ́ kò pẹ́ oríṣiríṣi ẹ̀ lárí o <laughs> èmi gbé borun of the world. nínú ah! ètè sọnù ẹskíìsà kí mo parí wọ́n ní gbogbo ẹ̀yin apárí sọ́yìn àwọn adánrí ẹ gbọ́ ìwà wo ní ń bẹ lọ́wọ́ yín ẹ̀yin adánrí. àwọn eh. ọmọ adánrí kò ní sírun lórí eh, ìran wa gbogbo mi. ilé eh. tó bá tún wá ń jẹ́ ṣínà nù wọn ah. ó ṣeé ṣe kó ní ṣìnà lára mi ò fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá ní ká wo ìgbésí ayé àwọn èèyàn bíi yul edoche hmm. two face idibia ẹja kò bẹ́ẹ̀. banki w. ah èmi ò dárúkọ èmi ò èmi ò síbẹ̀ àmọ́ ah. nínú ìròyìn ẹlẹ́jẹ̀ tá a gbọ́ <laughs> lórí ìtàkùn ayélujára wọ́n ní ó dàbí ẹni pé banki w ó ti ń ww ó fẹ́ máa dọwọ́rú dọwọ́rú kí ló dé. ẹ ẹ mọ̀ pé bá a ti pè ní dọ́bù dọ́bù ah. ó fẹ́ ní kò ń dọ́bù kò ń tú bọ́tì yìí ló àmọ́ bíbí rọ́ ni o bóòótọ́ ni o àmọ́ ah adéṣù akáre adéṣù akáre ẹ̀yin obìnrin náà burú lọ́nà wo la fi burú. ẹ dákun ngbà èèyàn mọ̀ wípé ah Banki w ó ń bẹ́ńlé ọkọ sọ́ọ̀lì ó ń bẹ́ńlé ìyàwó kí ló dé tó obìnrin míì náà tí wọ́n á ṣe ṣọwọ́lé ọkẹ́ tóun náà fẹ́ gbẹ́nu wọbẹ̀. ẹyẹ ìyẹn wá lóhùn yẹn lójú èmi náà lójú àmọ́ tá a bá ní ká wò ó náà olójú kòkòrò náà lọkùnrin. women supporting women olójú kòkòrò lọkùnrin ọlọ́mọ tó sex ọmọ tó dúró ó sex ó níwájú ó níwájú ọwájú ó lẹ́yìn ọ̀la èèyàn kan tí wọ́n sọ pé òun ti wá lọ síbì kan ṣe rí pé ọkùnrin yẹn lójú kòkòrò ṣáá ẹ ní ojú kòkòrò ọ̀rọ̀ yín mi gbọ́dọ̀ sọ pé ọ̀rọ̀ yín sún mi náà ni. ṣé ojoojúmọ́ lè máa jẹ̀bà. ẹ gbà mí o ẹ gbà mí ẹ wo bí dákẹ́ ẹni gbọ́rọ̀ lọ wọ́n torí ọlọ́run ẹ̀bà bó ṣe wà yẹn ó máa fi ọbẹ̀ jẹ́ àbó kì í fi ọbẹ̀ jẹ́ ọbẹ̀ tó fẹ́ fi jẹ́ yẹn ṣé kò ní protein ṣé kò ní fat ṣé kò ní vitamin ṣé kò ní. Ah, ẹ ṣe ojoojúmọ́ ni wọ́n máa jẹ ọ̀gbọ̀nà. tó bá yẹ ó lè máa jẹ ẹ̀bà fódìdí ọdún ọdún kan kó a máa change ọ̀gbọ̀nà ẹ̀gúsí ẹ̀fọ́ àmọ́ ẹ̀bà yẹn náà ni o. ká gbà pé mi lè bá irọ́ o kí èèyàn máa wá oríṣiríṣi ọbẹ̀. adéṣù àlẹ̀bà tó tó bá ṣe upper front lẹ́nu ìyẹn lẹ́gùsí ó lè ṣe from the back lọ́la ìyẹn ni ẹ̀fọ́ ó lè. Ah, ẹ̀bà kó oríṣiríṣi náà mm. ẹ̀bà ibo ń bẹ o. Ah, ẹ̀bà funfun náà bẹ̀rẹ̀. wọ́n dé ṣé nígbà táwọn ọkùnrin bá ti fẹ́ ṣe ah, eh, tó bá fẹ́ dọwọ́rú ìgbà yẹn náà máa ń mọ oríṣiríṣi kind of ẹ̀bà bí àwọn bọ̀dá kí ẹ. èèyàn lè wá lẹ́bú kó fi ro ẹ̀bà ó máa fẹ́lẹ́ ó máa ah, fẹ́lẹ́ irú ẹ̀bà yẹn tí wọ́n bá wá rí bí ọbẹ̀ wọ̀rọ̀wọ́ ah, tó bá fi ń gbé ó máa ń wà fantamagorific ah, tó bá wá jẹ́ ẹ̀bà Ìgbò àwọn ẹ̀gúsí Ìjẹ̀bú ló máa. ṣé nígbà táwọn ọkùnrin bá ti fẹ́ dọwọ́ rí gbẹ̀rẹ́ máa ń sọ àwọn òyìnbó bíi flantabagori ṣé yìí gbọ́ ẹ lọ wo ni kò sínú dictionary uh, uh, they are just simple simple things O kò ń ṣe nǹkan tó le rárá ṣó yẹ àwọn nǹkan tó bá spluffic ẹyẹ ẹyin tẹ́ ẹ̀ bá understand nǹkan tó ń jẹ́ fantasmagorific nǹkan tó bá splufic ah. òun ló jẹ́ bẹ́ẹ̀. akínyẹmí ṣe báyìí sáré máa ń pè mí kọ. o ti nù kúrò inú ẹnu ẹ ló nù kúrò yẹn. <laughs> kì í wá síbẹ̀ nìkan ló pin sí lórí ìtàkùn ayélujára olóòótọ́ la gbọ́ pé ó ṣeé ṣe kó jọ pé banki w ó ti kẹ́sẹ̀ kan ta mm. adéṣùwà ti dáhùn ó ní irọ́ ó ní kò rí bẹ́ẹ̀ o ó ní kò rí bẹ́ẹ̀ o. ọlọ́run dẹ̀ ní dalẹ̀ yín rú. èmi kàn máa gba adéṣùwà ní ìyànjú o ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó ti wà nílé ibì kan ò bá dúró ń bẹ́ẹ̀ o hmm. ó ṣeé ṣe bọ̀dà báńkì lè padà di sẹ́nítọ̀ tó bá di Mm. ìbò tó ń bọ̀ lọ́jọ́ iwájú. òótọ́ ni nítorí ọ̀nà tí bọ̀dà ń gbà yìí ó pọ́sibú kéèyàn kan wò pé ah, ọmọ yìí á jẹ́ pé sọ́dún. báńkì wc ṣe yan. ẹ eh, eh, ó dẹ̀ ti ṣe wàhálà dé àdéṣù àṣeṣúrú Trinity nǹkan tó di pa mọ́ lọ ẹ̀ mo fẹ́ fi eléyìí mo fẹ́ fi bá gbogbo àwọn ọ̀dọ́ wa tó jọ pé àwọn ti ń lo TikTok lo Instagram tó ń ṣe nǹkan tí wọ́n ń pè ní prank Mm. Mm. Mm. eré gele àwọn tí wọ́n ń ṣe eré gele eré prank yẹn mo fẹ́ bá gbogbo àwọn ọ̀dọ́ wa tí wọ́n ṣe àwọn eh, kínní mo fẹ́ bá wọn wí ẹ dákun torí ọlọ́run ẹ máa rántí wípé èèyàn ó ní bá a ṣe like bóyìnbó ṣe máa sọ wọ́n á a ní limit ẹ má lọ máa tan àwọn èèyàn àbí kẹ́ ẹ máa fi tìpátìkù kò máa mú wọn ṣe àwọn nǹkan kan ó máa ń léwu o ẹ báwo ni odidi ìwọ tó jẹ́ géńdé ọlọ́run tó bọ́ta tó wá mú ọmọ kékeré tó wá bá ń sọ àwọn ọ̀rọ̀ tí ò tọ́ lórí pé aṣáàfẹ́ wá content tó máa bọ́ sórí ayélujára hmm. Hmm mo bẹ̀ yín o dẹ́ẹ̀dẹ́ mìràwọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣe nǹkan ẹ jẹ́ kó jẹ́ nǹkan tó kọ́ ọ̀yàn lọ́gbọ́n kì í ṣe mm. lè tí yóò mọ̀ dá lérú wọ́n ti ń ṣọwọ́ fún wa wípé ká máa palẹ̀ wa mọ́ ká máa lọ ní ló dàbí eh, eh, àmọ́ ìlọ. àmì lọ tẹ̀yìnà ló dàbí àmọ́ ìlọ. àmì lọ tẹ̀yìnà kéwà mm-hmm. ok. <laughs> ká máa palẹ̀ wa mọ́ ká máa lọ lé wa ò kì í dùn kó pọ̀ ọmọ tó fine jù finest boy akínyẹmí ọmọ johnson èmi náà ń kí yín o wípé lágbára lọ́wọ́ ọlọ́run bá a ṣe fi yín lẹ̀ láyọ̀ àtàlàáfíà lẹ́ni náà láàtún padà bá yín bó bá di àárọ̀ láò láṣẹ Èdùmàrè bá ṣe fi yín lẹ́ni náà la máa tún bá yín ní àárọ̀ ọ̀la lágbọ́rọ̀ ọlọ́ọ̀ nínú àlàáfíà owó ọmọ òun náà ni mo fi ń sọ fún yín pé ó dàbọ̀ lórí ètò Ojúmọ́ Ire Hannah Babatunde òun náà ló ní